sobahati. gbogbo wọn tó bá já sí pé àsìkò tó bá yẹ kó ojú ṣàdúrà ò jí ò lè débi tó lọ. náà mo sobahati. ìwọ olórí ni over forty years ló ń lò lè mí rẹ́ǹtì olórí ni over thirty years owó ẹni ọlọ́run yóò ṣe ọlọ́run yóò ṣe o kájọ five hundred thousand ọlọ́run yóò ṣe ọlọ́run ṣe àjọ eighteen hundred thousand o lè pápọ̀ kó kọ́ni lọ́nà bíbá ẹ̀kọ́ lọ́ra lè have a plot ní ọmọ òṣùwà átú. jama o fẹ́ gòkè o fẹ́ gòkè oorun ló ń sùn rà aago méje kọjá wọn ti kíra àṣùbà lọ́mù sùn hà. ní ọmọ òṣùwà átú. jama kí ló dé ohun ẹ ti pọ̀ jù. lọ́wọ́ òṣùwà átú. wọ́n ló lè wá sádùúgbò olóògbé kankan nígbà wọn bá fi gun orí rẹ ní òní mọ́. lọ́wọ́ òṣùwà átú. ẹ jára máa sọ ẹlòmíì tó bá sùn ní mọ́tò báyìí yóò sì tún máa hàn. Náwó Sọ̀bátò. Bọ́ọ̀lù ṣe fẹ́ débi tó lọ sólò báwọn tí wọ́n ga ẹ̀. Òkè Tinubu kó tó máa sọ pé mi ló kàn olùkó sùn. Náwó Sọ̀bátò. Ẹ kò ní dààmú sàmà ládùúgbò wọn bá túlẹ̀ ṣe. Ẹ tí ó lọ ní kò ní dààmú. Náwó Sọ̀bátò. Ẹ lọ mú gbogbo ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kàn máa di Mahmood. Ẹ bí orí kù abiyamọ kì í sùn kan. Náwó Sọ̀bátò. anabiwa muhammad ọba mi ká sọ pé ọ̀rá sùn ọ̀rá sùn. yá ayọ̀ ẹlòmọ̀dé mi ló kún mi lẹ́yìn ayé àpẹẹrẹ ìlà. tó ń wọlé tọ́lá ọba ṣe fún anabi ó ní má fi gbogbo gbà sùn mọ́. nísìmọ̀ àwẹ̀ kò sí nílẹ̀ ọ̀pọ̀ ìlà. bẹ́sẹ̀ pé kò pẹ̀ ó lè dá sí mẹ́ta kó mú kanu mẹ́ta kó méjì sùn. àwọn òsì ẹ̀ mọ̀ pé àwọn tí ò fẹ́ káyé wa dáná ń dókòó. àwọn òsì ni ẹ̀ ń pọ̀rọ̀ tí ń kan nínú jàmá wa tó fún àfáà ní kọ́kọ́rọ́ mọ́tò. Hmm. wọ́n sì ń ṣàìsùn torí wa. ẹ ẹ dákun nínú jàmá gbogbo nǹkan tá à ní lẹ́yìn àwọn tó ń jẹ́ jálíbù wa ni. yóò mú sọ̀rọ̀ ẹ tún. ẹ dákun nínú jàmá alásàlátù àbí jàmá tàràwì àbí jàmá rátìbí ta ní mẹ́ tó jí pé tó bàbá ìmáàmù ẹ gba kọ́kọ́rọ́ léyìí ẹ lọ máa gbẹ̀bẹ̀ fọ́dún márùn ẹ̀ ní sanwó. náà wọ́n sọ̀rọ̀ àtọ̀. àwọn oníjàlábí ni wà. náà wọ́n sọ̀rọ̀ àtọ̀. ẹlẹ́ẹ̀kejì sàníyàn. wàkìlá tó sọ̀rọ̀. gbogbo ìlú rẹ bá ti lè kéré òòrè rí àánú gbà. wàkìlá tó sọ̀rọ̀. wàkìlá tó sọ̀rọ̀ irun rẹ kéré irun àsùnbà òòrì kí lago tu orí kí tu mẹ́rin orí tu lago méjì tu kí lago tu orí kí. tu apakéjì pakéjì wèrè orí ibú tu wàá san mẹ́kẹ́ àtàlátù àfa aláàfà. Allahu akbar ó sì kí ẹ tún sọ lẹ́ẹ̀dì. ó sì kírun wáyì wáyì wáyì tẹ̀ kírun wáyì wáyì. ibo là ń lọ tàbí kó wá lóògbọ́n ni ò ní star ó ṣe máa ní star. Allahu akbar. yéé ṣe kí wọ́n mọ̀ ẹ́ ní gbogbo àgbàlá iná pè ní star. wàkìlì ńlá tún sọlẹ̀. ọgbà ẹ̀sùn mi gbogbo ẹ̀ láti lẹ̀ mélòó ni wà ló lè nàka fún àdìsọ kẹ̀kẹ́ lásùgbà yìí mo kírun jàmọ́. Allah. mélòó ẹ wá rò pé àwọn bá gbọ́ ẹ̀ káwọn èèyàn kọ̀ wájú ọlọ́run sọ̀rọ̀ káwọn tó sanwó mẹ́ka lọ́rùn ní lọ ni. Allah àmọ́ àwọn tó láṣẹ lẹ̀ wọ́n sanwó lọ́dún wọ́n sì lọ. wọ́n di lẹ́tùn sọ́láàtì. ẹlẹ́kẹta. wàlẹ̀ tẹ́sẹ̀lù. àlè tẹ́sẹ̀lù àti rojújú. wàlẹ̀ tẹ́sẹ̀lù. báwọn àfáà bá ní pẹ̀tọ̀ special prayer afẹ́ ní láago mẹ́rin ní mọ́sálásí ta ni ó wà àfihàn rọ̀mọ̀dọ́nà. wàlẹ̀ tẹ́sẹ̀lù. àròjù gan ẹ bá ti lọ ẹja ṣàdúrà thirty minutes lẹ́yìn ìran àṣùbà sàmàlẹ́kùn sàmàlẹ́kùn àbáyé wọ̀dí wẹ̀lẹ̀ kẹsẹ̀rù. ẹ dákun kọ̀ lánàá ẹ má jà rojú àfààní dàí tàkà sùlà. dàí tàkà sùlà wá. fil khayrati tatlubuha. fil khayrati watlubuha. afalaysa yas'adu fil khayrati tas'alu. afalaysa yas'adu fil khayrati tas'alu. àfààní dàí tàkà sùlà ìwọ tó bá tilẹ̀ rojú nígbà àwọn bá pàtẹ tó lọ fẹ́ máa lọ sọ́ọ̀bù wọ́n ti tajà lọ́kọ tó débẹ̀. Allahu akbar. dàyín tàkà sùnà. dàyín tàkà sùnà. ẹ má rojú ẹ má rojú mọ́ ẹ má rojú ẹ má máa sọ̀rọ̀ jù o lè jí ní olùkọ mọ́lá tí olùkọ máa sá àyùgbà tó bá tó ńlá lẹ́bù sí gbogbo yẹn lẹ́bù máa ń gbè. Allahu akbar. báwọn èèyàn bá ṣe wá mọ̀ owó náà o mọ́ra rẹ. ẹ̀yọ́ lẹ́bù. o mọ́ra rẹ àdínlẹ́bù ò dá o. ó dà. àmọ́ sí gbogbo yẹn ló bá lára mu ẹlòmíì ẹ̀ka lẹ́bù tó lò náà ló bá kíndìnrín rẹ̀ jẹ́. Allahu akbar. ẹlòmíì sì ti lò láì mọ iye ikú ṣe Allahu akbar. dáì tàkà sùlà. dáì tàkà sùlà. ẹ fọ̀rọ̀ ojú sílẹ̀. fili khairati. fili khairati tètè lóbo la. àṣẹlẹ̀ àfáì ló jẹ́ kí ròó pọ̀ tó bá yí o. àwa náà ráyè omi máa ń dá ọkọ mi wáyé máa yanu. látòkè àró náà. Allahu akbar. tọ́nù ọ̀dà. sì èèyàn wá wá àmọ́ àfa yìí náà ráyè. fi fún ìran àti tàtìlúbù ẹ̀. ìwọ náà ráyè tè oníkáráyè rẹ wọ́n ti ráyè rẹ tán. báwọn ọ̀pọ̀ èèyàn bá ń tẹ̀lé alájà mẹ́sùrà káàkiri alájà náà sáfù àwọn èèyàn gbà tí ò lè ti rọ. dárí ìtàkà súnlẹ̀ fi lè fẹ́ ìran àti tàtìlúbù ẹ̀. àfàlẹ́ ìsàlẹ̀ sí àdùn fi lè kẹ́ ìrà ti kẹ̀sì lánàá. àfàlẹ̀ ìsàlẹ̀ sí àdùn fi ti kẹ̀sì lánàá. sẹ́lẹ̀ ìtàkùn sàṣeyọrí not change us. أفليس تسأل في القيعات تسلال والقيانة القيانة náà ni pé ẹja fi síbi pé ìmọ̀ má máa rọkàn má máa rọkàn. wàlìkìyánẹ́tù. ẹni tó rọkàn lọ́dọ̀ ẹ̀ ló fẹ́ ṣekú pa ẹ́. wàlìkìyánẹ́tù. ẹni tó yẹ ká rọkàn lọ́dọ̀ náà lọ́lọ́run ọba ẹ sọ pé Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Kolo Nàìjíríà ọlọ́mọdé ó dàrú. Amina. Ìlú ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọdé ó dàrú. Amina. Ẹlẹ́sìn àti ń bọ̀ yìí ọlọ́mọdé ó bàjẹ́. Amina.